ṣe ọlọ́run mo dúpẹ́ ayé tí mo wà yìí ẹ̀yin lẹ gbé mi débẹ̀ ọlọ́run mo dúpẹ́ ayé tí mo wà yìí ẹ̀yin lẹ gbé mi débẹ̀. irú òṣèré burúkú wo leléyìí. madam ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú mo ti kọrin lọ i'm so sorry please ẹ má bínú. <laughs> ẹ̀yin ti kọrin lọ ẹ ti kọrin lọ ẹ wá fojú ṣiṣẹ́ mọ́ ẹ ó gbọ́ra mi báwo mo ṣe fẹ́ lọ síbi tí mò ń lọ báyìí sìn. seriously mi ìwò kì í ṣe okay madam ẹ má bínú ẹ wò ẹ jẹ́ kí n mú yín wọlé màá bá yín dry eh, you, can't go like this. just just. Eh, ẹ má worry. just go look at you you're looking so beautiful look at you this dress is so nice eh? let me let me just take you in màá bá yín dry i'm so sorry. irun adánidúró dùn ní gbèsè wò lélẹ́yìí báyìí. i'm sorry. sure you feel comfortable now. Mm. Okay, you can go to anywhere like this because you look so gorgeous. Mm. Then before you go, mo máa ní láti dáná fún Anything tẹ́ bá fẹ́ ni for you. What kind of food do you want? What kind of drink? Don't look at this house like probably go sing nǹkan kan bẹ́ẹ̀ o. Kò sí nǹkan tí o Anything you want, I'll do it for you. Mm. Oh, I should just go and bring something for you. Okay give me a minute. I'll be back. Kí ló ń ṣe gangan báyìí tó kọ̀ fájú rọ̀? Irú nǹkan tó ń bẹ sí látẹ̀kàn, o ò dáhùn, o ò dá mi lóhùn. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣètò àtọ́ ti sùn. Ọ̀rọ̀ mọ́tò yìí ti sùn mí. O lè believe pé lánàá mo ti ń gbé àwọn passengers bọ̀ àti fẹ́ẹ̀ débi tá à ń lọ mọ́tò bá takùn. you don't believe it n kò bọ́lẹ̀ ni wọn fún mi lówó iṣẹ́ nàìjíríà yìí ti sún mi my dear ó ti sún mi gan-an. Ah. kí ni ìṣòro mọ́tò náà gangan i don't know i don't know mi mọ problem ẹ mọ pé tó bá dẹ̀ jẹ́ pé òkè lọ́hùn yẹn ni oh man wọ́n á ti fún mi lówó mi kó tó di pé wọ́n bọ́ọ̀lì kán tiẹ̀ tó bá wọlé báyìí wọ́n á ti kọ́kọ́ fún mi lówó kí mọ́tò takú gan owó mi ti wọ àpò mi náà so nàìjíríà yìí ó ti sún mi ọmọ ẹ̀dẹ nàìjíríà ti sún mi òkè lọ́hún yẹn in fact á bẹ́tà. ṣé tó bá lọ ṣe kábúkábú nílùú òyìnbó ó máa pè ẹ́ ni. sweetheart ọ̀hún yẹn jáwó gan owó wà lọ́hún yẹn owó wà lọ́hún yẹn ṣé lè ti èèyàn my dear ọ̀hún yẹn ló pè mí. ó dà ó dà torí èmi ò láì bí ó ṣe ń fa ojú ro yìí ó má mọ̀ pé tó bá ti fojú ro kò kí ń pè mí ṣé ti yẹ bẹ́ẹ̀ yẹn èmi á pe àwọn ọ̀rẹ́ mi tí mo mọ̀ pé wọ́n mọ̀ nípa visa dáadáa máa béèrè lọ́wọ́ wọn máa béèrè yìí tó máa ṣe bó ṣe máa lọ ṣé ti yẹ i will try my best fún ẹ kó fi lè lọ. o mí pé o fẹ́ assist mi nìyẹn o. Ah, ṣé bí tó bá ṣe oríire ó máa ràn mí. oh my god sweetheart wàláì màá máa bọ ẹ nì. tó bá pín yẹn ló máa múnú ẹ dùn kí wọ́n ṣáà ti lọ sàn tó bá pín yẹn ló máa múnú ẹ̀ dùn then i'm okay. tó bá lè ṣe fún mi inú mi máa dùn gan o máa búra fún ẹ tí bá dàn gan mi ní wojú obìnrin kankan ìwọ nìkan ni. jẹ́ kí n tètè máa lọ because mo kì í fẹ́ jáde ló fi pè mí but bó ṣe ń sound lórí fóònù yẹn inú mi ò dùn mo ṣe ní kí n wá bẹ̀ so kó fọkàn ìbalẹ̀ i try my best. Eh? màá ti everything ni màá try láti ṣe kó lè wà okay tí bá lè dán yẹn. tí o bá ṣe ibi tí mò ń lọ kò yẹ kó lọ o. ṣé mo pé mo ti sọ fún náà tẹ́lẹ̀ mi kò jẹ́ kí n dúró dọ̀là bẹ́ẹ̀ wọ́n ló sọ pé níbi tó wà important tó fẹ́ lọ. oh my dear mi ì fẹ́ mix ẹ ọlọ́run ah mi fẹ́ fi ẹlẹ̀ rárá tọ́ ah! ṣé mo ṣe léwu ni. kí n calm down àbúrò mi lẹni tí òun yìí. tálàbúrò mọ́ mi ẹ̀ ẹ mo bèrè mo ní ta ni last born mom sí ẹ ṣé mi làbúrò ẹ. ní sùúrù náà sweetheart. èmi á máa lọ màmá forí jágbó forí jágbó fún ẹ kó bá lè jẹ kó bá lè mú gbogbo sẹ́fìsì mo ní nílé ayé àtọ́lọ́run ni mo fi ṣe kó bó ṣe gbogbo visa kó travel mo ti ra ticket fún ẹ torí ti ẹ bó ṣe ń lẹ́tà àárọ̀ lọ sí embassy láti lọ gba ẹ̀bà passport. ní sùúrù ní sùúrù kò sí pàrọ̀ ah, mo ti àní ah, mo ti ní sùúrù farabalẹ̀ náà ní sùúrù kí lélẹ̀ ṣé kò níbi tí mo sọ pé mo lọ lé ni. wo sori visa ẹ mo lọ bẹ ìgbà lẹ́nu torí pé ibi tó ya ọ̀lẹ́dẹ́ ò tún lè lọ sí ẹmbásì fúnra rẹ̀ mo tún jìnnà láti lọ bẹ ẹ ṣe ó wá dúró sí báyìí ó ń ṣorí burúkú pẹ̀lú obìnrin níwọ. sweetheart kò rí bẹ́ẹ̀ o. gbẹ́dọ̀ sáhùn wọ́n ti sọ náà wọ́n lè lọ́kùnrin ò lè ṣàǹfààní wọ́n lórí burúkú nìyí kò sí má ṣe ṣàánú fún yín tó ẹ máa padà dalẹ̀ náà ni níwọ ìyá máa jẹ́ ìbọ̀dé. sweetheart sweetheart kò rí bẹ́ẹ̀ èmi náà rí bó ṣe yàtọ̀ sí wọn ṣé bóun rè mo rí bó ṣe yàtọ̀ sí wọn wá gbọ́ o mi ò mind kí n waste gbogbo owó tí mo ti ná ṣorí visa yìí kò ní kún ẹ lọ́wọ́ má lọ jó dànù ni wàá dẹ̀ regret orí mi á fi yà jẹ́. má ṣe yẹn jẹ́ sweetheart má fún etí ẹ lórí burúkú olóṣù. sweetheart má lọ sweetheart dúró náà sweetheart. àbẹ́ olórí burúkú yìí tó o níyàwó ńlẹ́ ṣá. má ṣe o ṣe pé irú ọkùnrin báyìí ṣe wà láyé tún kẹ́mi lójú kẹ́mi ní mo báyìí ó kù díẹ̀ oúnjẹ yẹn kù díẹ̀ kò ní bẹ́ẹ̀ jìnnà. ẹ má ṣe yọnu ẹ jẹ́ kí mi ti ti wà mà lọ torí mi ìfẹ́ wà lára rárá ah, tíyàwó yín bá lọ wọlé tó lọ rí mi ṣe mi kí wàhálà ni màá fẹ́ dá sẹ́yìn méjèèjì láàrin mi ìdẹ̀fẹ́ rún kọ́ bẹ́yẹn. ìyàwó kẹ ah, èmi ò níyàwó nu ilé yìí ah, bàbá ńlá gbé ni mò ń ṣe o èmi mò ń dáná èmi ni mò ń fọṣọ fúnra mi so there is nobody here. ṣé bí bí ìbá ṣe tó yìí ẹ̀yin nìkan lẹ́ ń gbé bẹ́ẹ̀. kò sóbìnrin kankan nu yìí in fact <laughs> ọ̀rọ̀ obìnrin lẹ́ra sọ wẹ́rẹ́ yẹn obìnrin nǹkan tóbìnrin fojú mi rí ṣèbí lòdì pé mo wà ń ta tí mò ń fọṣọ tí mò ń kọrin tí mi kàn tí mò ń kọ́ tí mò ń ṣe. wo bọ́láńlé ṣíṣe yẹn dẹ̀ ti yé ẹ báyìí torí kò yé mi o. wo má jẹ́ kí n tàn ẹ́ ṣé orí kò tiẹ̀ síbi kankan tó gbà yé mi honestly mo kàn ń tẹjú mọ́wé láti nǹkan ni kò tiẹ̀ yé mi kankan ó mọ̀ pé lecturer Kasali yẹn tó bá ti ń lecture yẹn ó kàn wọ́n máa ká lòlò sọ̀rọ̀ ni báwo ló ṣe fẹ́ yéèyàn sú mi o yóò eh? ṣe máa kẹ́ ilé ìgbà ẹ̀. ah babe what's up. ah Femi. ibi ìbàdàn ló wà ní. ibi ìbàdàn ló wà. what's up. hey hi. akérèdé ah, ẹ̀wọ̀ lecture room kẹlọ̀ kàwé ni. ṣó ṣe rí nǹkan tí lecturer Kasali yẹn kọ́ wa kò síbi kankan tó gbàyè mi rárá ah, ó mọ lánàá yẹn bó ṣe ń sọ̀rọ̀ ó kàn ń gbẹ etí ọ̀tún wọlé ó ń gbà jáde ní ṣùgbọ́n gbẹ́mọ̀ yẹn láì kó máa ká ló lójú. o eh, dẹ̀ ní test lé ní báyìí. Ah. ṣé nǹkan tí ò yẹ líle jẹ́ kí n lọ kọ́ ẹ̀ lecturer máa rẹ̀. ó máa kọ́ mi. oh thank you. all right now. Take care. bye. Come. Sorry, can you just help me? Yes, sir. Very all ah. Come on now. What to what Batago Guru? Eh? Abio. Okay, wait, wait, wait, wait, wait. Mm. Damn! Thank you so much. fúnmi ọ̀rọ̀ mà ọ̀rọ̀ mà ìbò mi ẹkùnrin. Ah, adúpẹ́ fọlọ́. ọ̀rẹ́ ti ẹ ní. ibẹ̀ ni ọ̀rẹ́ mi ni àmì mà. mo wá wo fẹ́mi ni ah. olúwafẹ́mi. ọmọ mi ẹ ti gbàgbé ojú mi ni màá rán yín létí èmi ni mo wá sílé fẹ́mi ní the last time yẹn tí mo ṣe yín lálejò abẹ́ ti gbàgbé. Ah! àbí àbí wọn ni mo pàdé lọ́dọ̀ ẹ̀ tó ṣe mí lálejò ah, ọlọ́run o mo ti gbàgbé ah, ọkọ mi ò ṣe wọn jọ. <laughs> ọkọ mi ò ṣe ah, ó jẹ ṣe wọn jọ mo dúpẹ́ àtọ́pẹ́ sí ọmọ mi thank you so much. a ò ṣe ọjọ́ ọkọ mi <laughs> ẹfẹ́ mi náà ni mo wá wò kò sí around ni. mú mi àṣẹ̀ṣe tán ní lecture room ni but kò sí around kò wá sí lecture bóyá ó máa wà ní cafe torí gbogbo bẹ̀rẹ̀ náà la ti ń béèrè ẹ̀bùn. <laughs> inú kàfé ló máa wà ọkọ mi ò ṣe ọjọ́. mú mi ẹlẹ́kẹ̀ dúpẹ́ jù. ọmọ ah. gidi mélòó ló kù láyé tí mi ò ní iṣẹ́ ọpẹ́ tí mi ní dúpẹ́. ẹ jẹ́ ká lọ sí kàfé ká lọ wò bóyá o máa wà ń bẹ̀. èmi wà lè bá yín lọ bẹ bóyá kẹ́mi dúró dé mi. irọ́ àjọ lọ ni mo mi ṣe máa fi ilẹ̀ ń bí báyìí ní ẹ jẹ́ ká lọ mọ́ mi. ọ̀rẹ́ tó ọkọ mi o ṣe mo dúpẹ́ o o ṣe ọjọ́ o. ọmọ ẹlẹ́yìn mọ́. Um, Fọlárìn gbogbo nǹkan tí ò ń bá mi sọ láti jọ ẹ mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. but on one condition. baby kí ni condition náà. sórí ẹyin ọkùnrin bẹ́ẹ̀ ìwà ẹ̀rù yín máa ń bà mí o mm. ẹ̀rù yín máa ń bà mí gidi gan ni tó o bá ti lè ṣèlérí fún mi pé o èmi àti ẹ o pẹ̀lú bá a ṣe fẹ́ máa fẹ́ra wa o ò ní fọwọ́ kọ mi ò ní ṣí mi títí títí tí tèmi àti ẹ máa fi ṣègbéyàwó tó bá ti rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ fine. Um, baby sórí èyí tó wà very important jù ń bẹ̀ ni pé o ti gbọ́ o dẹ̀ ti gbà láti ṣe aya tèmi èyí tó wà important jù nìyẹn ṣùwárí number two condition tó gbé mi yẹn kò sí nǹkan tó lẹ́nu yẹn ṣebí lẹ́yìn ìgbéyàwó wa òun ló fẹ́ o gẹ̀ẹ́tẹ̀ ẹ kéré gan ní nǹkan tó lọ́run lè ṣe èmi mọ̀ pé tí àsìkò bá tó aṣọ fún ara ẹ̀ tó ń wò yìí tí o wọ̀ sí bọ́ọ̀dì ẹ̀ yìí ó máa complain fún wọn náà pé ah jọ o bó aṣọ bọ́ kíní ìkó lára mi ó ní mi lára jẹ́ kí Fọlárìn rí ó ti yẹ èmi fúnra mi mọ̀ mọ̀ bẹ́ẹ̀ o gẹ́tẹ̀ mọ̀ yẹ ká fi yẹn lè fọ̀ lọ́hùn ó ti yẹ èmi ṣé mo wá lè tọrọ kankan lọ́wọ́ ẹ̀. kí ni kan náà. ìjọ ṣé mo lè gbé lọ sórí Facebook kí n kọ́ lọ broadcast ẹ̀ sọ pé èmi Fọlárìn o ní ọkọ àfẹ́sọ́nà fèé ṣara <laughs> jo ṣé o lè tó yẹn lára ẹ. inú kò kò pàṣẹ fún mi màá gbé sórí bíbí màá gbé sí facebook màá broadcast àwọn ayárí tó bá ti sọ fún mi pé go ahead kó lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ kí n sọ fún gbogbo àgbà láàyè. Ah, ó dáa kò sí wàhálà tó wáyé pé bòye fẹ́ sí ni no big deal. kì í ṣe bẹ́ẹ̀ hmm. kì í ṣe bẹ́ẹ̀. sọ <laughs> wa ó kò mọ orúfẹ́ tèmi ní sí ẹ ni. gbogbo nǹkan tó kù tó bá fẹ́ ṣe báyìí fún mi láti jọ iná ò tẹ kó kọ sí mi láṣọ wò kò easy fún mi náà ṣó fẹ́ kí n máa ṣèranù káàkiri ni ó mọ̀ pé ara yìí ó máa ń béèrè. tọ́lọ́ kí n problem ẹ̀ nù ṣé ìwọ kìí sùn ni gbogbo wàhálà tó fi mí ṣe tó ní pé kí ká ṣe nǹkan tá a ṣe ká ṣe nǹkan tí mi gbà fún tí mo fi sùn lọ ó tún disturb mi náà what's your problem ṣé dandan náà fi ń ṣe nǹkan ni. ok mo sọ fún yín pé mi ò ní bẹ ní anything until tí n bá jáde kúrò ní ọgbà yìí ṣé dandan ni ìyẹn làwọn fada náà má disturb mi o. paul ṣe máa ń sọ̀rọ̀ báyìí ìfẹ́ mi ìyẹn làwọn fada sọ fún mi ṣojú máa ń fada ni kí ló máa ń ṣe ẹnu tó bá ti mọ̀ pé o ò lè ṣe jẹ́ kí n mọ̀ kó sọ fún mi so má lè tètè mọ bí tí mo máa ń rìnrìn ẹsẹ̀ mi gbà ṣé fẹ́ kí n má ṣe ránù kiri ni ẹ́ fẹ́mi. ṣé dandan ni mo ní mi ò mo mi ò ṣe premarital sex tí n bá marry ẹ mo lè bẹ ṣe ọ kò dúró dìgbà tí màá fi graduate tí màá graduate mo mú first class jáde in fact tó bá fẹ́ látàárọ̀ ti dalẹ́ everyday màá ma fún ẹ ok. bọ́bọ́ ìyá wèrè gan o wàláì má dẹ̀ fi hàn ẹ́ lẹ́ni ó máa ṣe o ó máa ṣe tipátipá ni whether you like it or not ó máa ṣe ó máa ṣe. rape mi ni ṣé o fẹ́ rape mi. ṣé mi fẹ́ rape wo bí o má rò wípé obìnrin nìkan ló lè lọ́lọ́ọ̀tì complain pé ọkùnrin rape òun o tó bá rape mi máa lọ sí police station máa lọ sọ fún wọn ẹ̀wọ̀n ló dé lọ. ẹ̀wọ̀n ní ta ni lọ ẹ̀wọ̀n ló lọ tó bá rape mi ó máa ṣe lẹ́yìn ó máa ṣe ó máa ṣe ó máa ṣe ó máa ṣe ó máa ṣe Fẹ́mi ó máa ṣe Fẹ́mi ó máa ṣe. fèyí ṣara fèyí ṣara ìrònú yìí ti pọ̀ ju o má fi ìrònú ṣe ra ilé ṣètò ọkùnrin kan tí ò rí tiẹ̀ rò ó ṣàwọn pé mò ń sọ fún ẹ mo ń sọ fún ẹ o. wo ọ̀rẹ́ ó dàbẹ ni pé nǹkan tí mò ń sọ yóò yé àní nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi kò ṣẹlẹ̀ sí mi rí èmi èmi fèyí ṣara kí n máa fira mi bẹ ọkùnrin kan kiri <laughs> mi tiẹ̀ mọ nǹkan tí ọmọ fẹ́mi yẹn mi mọ nǹkan tó gbé sára mi mọ nǹkan tó ṣe fún mi ó kò ń dà mí lórí irun mi tí n bá ti rún ó tiẹ̀ bẹ̀rẹ̀ wúrí mi kọ́ máa ń hó kọ́ máa ń hó máa ń hó kọ́ máa ń ṣe mí bí kí n wà pẹ̀lú ẹ̀ kí n wà pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan ni mo dé ti fi bẹ́ẹ̀ láyè kó máa wó sáìdì mi. because kò ṣẹlẹ̀ sí mi rí báwo ni ṣe máa fira mi bẹ ọkùnrin kan tí ò dẹ̀ ní wo sáìdì mi látijọ́ fẹ́mi mi mọ nǹkan tí bọ̀bọ̀ náà ṣe fún mi ó kàn dà mí lórí lójoojúmọ́ ni. ìdùnnà ṣé ọmọ bọ́láńlé tó ń sáré tẹ̀lé kiri ṣé yẹn dà tó mi ni mm-hmm. àbí kí ló ní lára tí mi ò ní kó tiẹ̀ wo sáìdì mi wò lẹ́ẹ̀kan ṣó báyìí irọ́ kò fẹ́. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi fífẹ́ mi sílẹ̀ jẹ́ kí fẹ́ mi máa lọ jẹ́ kí fẹ́ mi máa lọ ọlọ́run á ṣe tiẹ̀ fún ẹ tó máa dùn ẹ́ nínú ọlọ́run á ṣe fún ẹ ọlọ́run kọ́ wa àti fẹ́ mi pọ̀ ni tó bá kọ yín pọ̀ kò ní fi ẹ́ sílẹ̀. báwo lo ṣe máa sọ pé ọlọ́run kọ́ wa papọ̀ pọ̀ mọ́ ọkùnrin tó dáa báyẹn tí ọlọ́run bá kọ èmi àti fẹ́mi papọ̀ táwa lọ́lọ́run fẹ́ kọ́ mọ́ mi jàre. ẹni tó dáa tó dáa ju fẹ́mi lọ lọ́lọ́run máa ṣe fún ẹ tínú wọ gangan fúnra ẹ tó máa dùn kalẹ̀ ṣó ti gbọ́. èmi tí ọlọ́run kọ́ mọ́ ẹ̀ èmi gangan ni mo wà lẹ́gbẹ̀ẹ́ yìí ó ní láti máa beat around the bush èmi rèé èmi Fọlárin. a student. Nice. Um, kí ló ṣe ọ̀tọ̀ tó kù? Ẹsẹ̀ má jùlọ sà, àgbà Fẹ́mi kọ̀ I pé kò call. tí mo lè jókòó sí ìlú bíbá mo kàn ṣe fún ìbòjì jókòó sí bíbá. And again, kí lè máa rí yín Okay. Ok, ok, jókòó. Ah, gbogbo yín lọ sọ pé ń ta àti kọ yẹn ló ti yé yín, àbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ okay that's fine. sir sir ìgbà tẹ́ ẹ̀ ń kọ́ ẹ̀ class. You see? kíláàsì nígbà yìí sí. ó ń fẹ́ ká tún dáàbò ohun tá a ti kọ́ padà sẹ́yìn ṣé bẹ́ẹ̀ ni. ṣé ká tún repeat ẹ̀. no no no no bẹ́ẹ̀ ni sir. even tí o gbé bá a sọ fún ká repeat ẹ̀. wọ́n máa ṣe tó mọ̀ wíyá bù. What do I will excuse me, sir. Nko, kí yàtọ̀ náà ti time Okay, okay, okay, okay. Share my yí pé àsìkò ìdánwò ó ti sún métílé? Ṣé gbogbo yín ló ti ní handout ni? Ẹ tí ò bá etí ni kó nawọ́ ẹ̀ sókè. Ah, ah, ah, Ìwọ náà ni o ò ní. mo náwó mi lẹ́ẹ̀kan mo ò ní. <laughs> kì í ṣe wọ ni àwọn parent ẹ bá sí school. rárá sà ok tosin ni. tosin kọ azanat ni ó ní kò kí n yé bọ̀rọ̀ ok anyway azanat ni kò kí n yé bọ̀rọ̀ bó ṣe wà yẹn. anyway ẹ n tó ṣẹlẹ̀ sí ni pé ìmọ̀ràn tí màá fún gbogbo yín ni wípé ẹ make sure pé ẹ get handout yẹn torí pé yẹn ló lè ràn yín lọ́wọ́ Right. See you. Bye. Bye. Bye. Yes, bye. Oh, hello everybody. Hey. Mo kò fẹ́ sọ fún yín pé ọ̀la ni birthday ọ̀rẹ́ Hey, Okay, mo dẹ̀ need lots of fún yín everybody mo fẹ́ kẹ́ look gorgeous wá síbi bẹ́ẹ̀. You know, gbogbo nǹkan tó bá fẹ́ jẹ tẹ́ bá fẹ́ mu champagne ẹnẹsí mowé lóye. mo ló sọ fún wa sí bébé dìbọn lálẹ́ ọ̀la yìí. yes. ọ̀pọ̀ wa ní ká múra dáadáa. ẹ jọ tí máa kó sàǹkàrà tó fẹ́ bì í ta ló fẹ́ bì í máa lé. Ah. ó ló máa ṣàlàyé fún mi bébé lálẹ́. ó sùn ní o. i yeah, yeah, yeah. ṣe báyìí fún mi náà. what's that. so oh, oh, ò ní ṣe anything pẹ̀lú mi léni. bọ́láńlé tó bá ju àdá sókè lọ́nà twenty million ibi pẹlẹbẹ náà ló máa fi jábọ̀ mi ì tí ì i'm not ready when i'm ready i will let you know Don't dandan ló fi ń báyọ̀ sùn. ìbò fẹ́mi kí kini problem you know. tell me what's the problem She o ò lè ṣe ni àbí kí nìkan tó pé màmá súnmọ́ ẹ o màmá o màmá ignore mi most times tí ti wà pẹ̀lú ẹ kí problem ẹ náà. èmi ò lè ṣe. yes o lè ṣe. ọwọ́ ẹ mo ọwọ́ wa. wá ṣé kò lè tó ti lè. a jẹ́ pé mo lè ṣe nìyẹn i'm not just ready okay good night. Femi please bó ti jẹ́ ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan kan ṣe fún mi náà baby please. ẹ̀ẹ̀kan yẹn gan-an the problem mo ní mi tí ì ṣetán tó bọ́ tásìkò fún mi láti bá ẹ lájọṣepọ̀ máa bẹ́ ẹ ṣe sórí ẹ̀tàn yẹn ni. òun náà bá ẹ ṣe ń lè yẹn tó bá fẹ́ kan sùn pẹ̀lú mi àti tó wọlé pẹ̀lú ẹ̀ báyẹn ó máa wà ókè náà ẹ ń fẹ́. what's your problem now? kí problem ẹ I said I'm not doing anything. tó bá mọ̀ pé o ní láti ṣe nǹkan àwọn obìnrin mọ́tò ṣe ń ṣe lọ́bìnrin láwọn obìnrin tẹ́ pé tí wọ́n bá rí ọkọ láti bá wọn sùn ó ní ìkọ̀tán lò so go get it okay leave me alone. Fẹ́mi àbùkù tó gbé omi lójú mi ẹ ò tẹ̀lé fi ọjọ́ ìní nìkan sílẹ̀ fún mi látijọ́ tí mo ti ń jẹ ìyà pé mi ò lè súnmọ́ ẹ mi ò lè súnmọ́ ẹ yìí kò tẹ̀ wú ah i'm dead irú ọkùnrin wo ni mo yan láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé mi don't worry i will know what to do. ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀. mo mo lè má ṣe nǹkan tó ń ṣe mí irú olórí burúkú ọmọ fẹ́ mi yẹn látijọ́ tí mo ti ń fẹ́ ní gbogbo gbèsè ayé mi bí mo ṣe fi gbogbo gbogbo nǹkan rọ̀ lọ́rùn tó o lè bìlífù pé bọ̀bọ̀ kò sí mi láṣọ wò rí iye wa lọ bẹ́ẹ̀ o èmi tó wá ṣẹjọ bẹ́ẹ̀ tèmi tó yẹ kó fún mi special treat o lè imagine pé bọ̀bọ̀ yìí ó padà disappoint mi báyìí náà ni. ṣé ń pé látìgbà tí ìwọ àti ẹ ti jọ wà kò kí ń ṣe ẹ láṣọ wò èmi tí wàá jọ ọjọ́ ìbí ẹ tó yẹ kó múnú ẹ dùn tó yẹ kó kó fún ẹ kó tó lè kó fún ẹ rárá ṣé kí n má tàn ẹ ṣé máa gbọ́ òótọ́ ọ̀rọ̀ ṣé bí èmi gan ṣe wà ìṣòro tó ní ni mo ní ọlọ́run bá ń gbọ́ ṣórí mo fi ṣara olórí burúkú tí mo ti ń fẹ́ tipẹ́tipẹ́ bí oṣù mẹ́fà sígbà tá a wà yìí mi ò ṣí láṣọ wò rí irọ́ ni. tí n bá ti sọ fún yín pé ó ti yá èdè tó máa ń sọ yàtọ̀ sí China mi ìgbọ́rú ẹ̀rì kò ṣe é sọ mo ti wá ń kására gbókè ó ṣe yẹ kó lọ nìyẹn nọ́mànọ́mà mo kásá oṣù méjì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn oṣù kẹfà ìṣòro wà lára mi ìwà yẹn mi rí bí dá sí bó ṣe lọ ló bọ̀ ó yẹ kí mi gan máa sunkún bó ṣe ń sunkún yìí lọ torí pé mo jọkùnrin mo ṣe ń kására bó ṣe rí mi ìtọ́wẹ̀ lóye kó fi gbomi lójú mi torí kò sí nǹkan méjì ẹ̀ kí máa sunkún ọlọ́run ọba ń gbọ́ ó mọ tí mo wá ó mọ advice mo lè fún ẹ ṣe sùúrù sùúrù ló gbà ó ti yẹ mo ti wá ń wò kankan ni. kí ló kọ lọ. má wò bóyá bóyá bóyá bọ̀bọ̀ yóò wà responsible kò rí bẹ́ẹ̀ o ó ti yẹ ó rí kan ní kò fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ tó bá lè ṣe fún mi inú mi á dùn gan torí ibi tí mo ti ń bọ̀ ọ̀dọ̀ fi iṣẹ́ lánàá mo ti ń bọ̀ kò múnú tèmi gan dùn tí mo ṣe rí ẹ yìí kó bá lè múnú mi dùn inú mi á dùn gan ọlọ́run ọba ń gbọ́ ṣe mí lóore yẹn ṣé o lè ṣe é sórí nǹkan tí mò ń ṣe láti sọ ni pé agro yẹn pọ̀ gan o get nǹkan tí mò ń sọ agro yẹn ó ní weight tó bá kọ̀ lè yọ agro yẹn kó lára mi ó ti yẹ bẹ́ẹ̀mi gan ṣe mọ̀ pé lágro lára kí mi gan dẹ̀ yọ kó lára ẹ̀ ó ti yẹ bẹ́ẹ̀ kò lè yẹ ẹjúmọ́ sọ yẹn ló bad gan máa ṣe fún ẹ ọlọ́run. ọ̀rọ̀ ló sọ wàláì ṣé bí mo ṣe wà yìí eh? bí kí nǹkan ṣàwọlé sí mi dára kí nǹkan bà mí ni mo nìkan dúró yìí and tó bá lè ṣe kinní yẹn inú mi máa dùn gan-an àmọ́ ṣé èèyàn kankan ò ní gbọ́. èèyàn. ah o ò mọ̀ mí president ìlú wa tó bá pa á lójú mi kọ́ má fún mi lówó rárá kọ́kọ́ sọ fún mi pé jọ ṣé wàá mẹ́nu mọ́ wàhálà kò sẹ́ni tó máa gbọ́ ká má tí wàá sọ tibítibí. fìyẹn lẹ nǹkan tí mo mọ̀ ṣe jù láyé mi ni ó yà kì í ṣe ló sọ mí di wèrè báwo la yìí máa ṣe. báwo la tún ṣe fẹ́ ṣe lórí bíbá a máa dínrín mú ni tó bá ti dínrín mú lọ́wọ́ kan la máa ṣe. dínrín mú nǹkan tí mo mọ̀ ṣe jù láyé mi nìyẹn. ẹ̀yin ló fún ìyàwó mi yẹn ó gùn débi wípé ẹ̀ tí tò fi sáko ẹ̀ kọjú síbi. Fọlárin etí ń dùn ẹ ni ó gbọ́ kó kọjú síta ni. Ah, bọ̀ èmi máa ń bínú náà mo ṣàmùkú olùtí mi sí nǹkan báyìí ṣé mo ní ìtẹ́sọ́ láti wá ṣe mọ̀kọ́ tí mo ṣe ìfẹ́ mi ò dẹ̀ jọ́ náà. mú mi ẹjú mọ́ ẹ bá mi bẹ̀ fẹ́ mi. Eh? irú oníṣọmọ lọ́wọ́ mi mọ́ ẹjọ́ mú ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ ṣe rí èṣù ló yá mi lo èṣù ni o tí wọ́n lóhun tí bàkẹ́ ṣe pé tèṣù tèṣù tó lọ́wọ́ nínú ẹ̀ ni èmi ò tẹ ní intention láti hàn tẹ̀ rárá àbí láti ṣe ìranù ẹjọ́ mú ẹ bá mi bá sọ̀rọ̀ ẹjọ́. má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bọ̀ṣọ́rí ìlú tó ṣẹlẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ bọ́tà àtúnwá lè wò bẹ́ẹ̀ náà kì í sọ pé bóyá akọni kan yẹn kò kẹ́rù jáde kó máa lọ ṣe bẹ́ẹ̀ mi náà bí tèmi tó ń bá yẹ pé mi ni mo bí ẹ tí mo máa dájọ́ yẹn bẹ́ẹ̀ ìwọ náà o bùkù o bùkù nìpọ̀ ṣé wàá rí èṣù tó ṣe ẹ yìí má jẹ́ kéṣù yẹn tó ṣe ẹ mọ́. ó mi mi ò ní ṣe mọ́ o ah kí ni mo fẹ́ ṣe irú nǹkan báyẹn fún mi ò lè ṣe mọ́ mi ìjọba ti dá sí báyìí tẹ́sí bá mi bẹ ọkọ mi tó dẹ̀ ti gbọ́ irú ẹ̀ ò tiẹ̀ ní wáyé mọ́ láéláé. mo mọ òye mi ṣé bóbìnrin lèmi náà ìmáyẹ̀kẹ́ṣu ìmáyẹ̀kó tó ṣe é mọ nǹkan tí mò ń bá ẹ sọ nìyẹn ti gbọ́ máa wò ní máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ má ṣe rí ẹ̀mọ́ṣọ́ ti gbọ́ ẹ̀ máa yẹ. ẹ wo mọ́mi kò sí ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ o mi ò lè gbà ẹ jẹ́ kó máa lọ. olúwàfẹ́mi àdìsá ṣé màá bẹ ìsọ̀rọ̀ wà ní gbọ́ ni dúró ná wà lọ́wọ́ ọmọ ọlọ́mọ ni ẹjọ́ ò sí lọ́wọ́ ẹ̀ náà ìwọ wà lọ́wọ́ ẹ̀ Oh, o mọye ìgbà tẹ́tí jọ ń sùn tẹ́tí jọ ń jí tẹ́tí jọ ń gbé tọmọ yìí tẹ́ máa ń bà mí tó máa sọ fún mi pé mọ́mì òun mọ nǹkan tó ń ṣe o fẹ́mi ò mà kí n fọwọ́ kàn mí fẹ́mi ò mà kí n ṣe fẹ́mi ò mà kí n mọ̀ bóun ni wà tóbìnrin ṣe jọ máa máa gbénu ilé látijọ́ yìí kó má tiẹ̀ máa wò ó kú pé bóyá ẹ̀yà tó bá ti lóun jáde ò máa ló dàbọ̀ tó bá dé ó káàbọ̀ náà ni kó dá wọn ṣe bẹ́ẹ̀ fúnbìnrin. mọ́mì ti parí school mi mi ò ráàyè tóbìnrin kankan ó máa ń distract èèyàn ni. school yẹn i am happy to wípé òun fẹ́ school ẹ̀ ṣé you understand but at the same time no. ọmọ ọlọ́mọ eléyìí náà obìnrin ni ara máa béèrè àwa tábí dàdàgbàdé ìgan àwọn ọkùnrin sì ń díjú sí wa níta ṣé mo wá lè léèyàn kan sì tó ní pé kinní kan kára àti kẹyàn kó má tiẹ̀ lè béèrè èèyàn wò kódà ìwọ ló jẹ́ kó ṣe ètò ṣèyí náà ìwọ ló jẹ́ kó ṣe òun wọ́n ló jẹ́ kéṣù tó yalò yìí ìwọ ló jẹ́ kó yalò bẹ́ẹ̀ kó má tiẹ̀ lọ jẹ́ wípé àbí báwo. ọmọ mi ẹ stop jàre kí lẹ́mí ń pè mí lè ṣe ok ṣé kí n fọwọ́ kàn tí n bá fọwọ́ kàn ìbẹ́ta ló máa gbéra fún yín ṣé rẹ́dì fún yẹn. ìyá mo ti ẹ̀fẹ́ bí ìbẹ́jọ bọ̀tí tí mò ń sọ ní pé ṣàánú mi ìjọ nítorí ọlọ́run ṣorí ní tó ṣẹlẹ̀ náà kò ní ṣe mọ́ láéláé èmi máa tún bá ọba sọ̀rọ̀ kò ní dẹ́rù ẹ̀wọ̀n jọ foríjì nítorí ọlọ́run bá mi dáríjì. bébì jọ nítorí olúwa èmi fọlárin ni sóòrí mi bébì bébì. èrè bàbá ọkọ mi lọ́sẹ̀ darí. ọlọ́run wọn náà pé wọn láìfẹ́ tó wà láàrin mi àti ẹ bébì látọjọ́ tí ìyá mi àti bàbá mi ti bí mi mi ò ẹ́fà kúnlẹ̀ fọmọbìnrin kankan rí láyé mi èmi rè níwájú ẹ̀ mo ṣe kúnlẹ̀ tí mo dẹ̀ tún bẹ́ẹ̀ bébì mo nífẹ̀ẹ́ ìjọ nítorí ọlọ́run ṣàánú mi jọ please bébì jọ. búbúbúbú ìwọ bọ̀bọ̀ kí ló dé ṣé wọ́n bí sọ́ọ́rí mẹ́ta ni ṣé dandan ni sọ́ọ́rọ̀ wà bẹ́ẹ̀ ni mo ní mi ò ṣe kò gbà ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni o lè bẹ̀rẹ̀ sí ń kúrá bàbá o bẹ̀rẹ̀ sí ń kúlẹ̀ òun rojọ́ òṣì mi mo ní mi ò ṣe fi mí lọ́rùn sílẹ̀ máa lọ́rọ̀ tiẹ̀ mi ò lè fẹ́ mi ò lè fẹ́. má ṣe bó ṣe tó má ṣe bó ṣe tó ìjọ nítorí ọlọ́run má jẹ́ kí n pọ̀ sókè ìrajà kó sọjá lókè ìjọ nítorí ọlọ́run ilé ìlọjà wà jọ èmi mọ nǹkan tí mò ń rí jọ ṣàánú mi jọ tó bá fẹ́ mú lè kú jọ fọlárin èṣù ní èṣù níjọ èṣù níjọ nítorí ọlọ́run. ìṣúwàlà onífẹ̀ẹ́ mi àbí. gidi gan ẹ jẹ́ kí wọ́n á bí ẹ ṣé gbogbo nǹkan tí mo bá ti ṣe fún ẹ pẹ̀lú ìfẹ́ tó ló nísìnyí ṣó máa bá ẹ lára. Ah, máa bá mi lára mu torí pé tó bá ṣe fún máa bá mi lára mu mọ ọláfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ máa gbà mọ́ra. gbogbo nǹkan tí mo bá ṣe fún ẹ ṣìnṣìn ó máa bá ẹ lára mu tó ò dẹ̀ ní complain. kí ló ah iye ìta lèmi tí máa tún complain níwájú olólùfẹ́ mi ta ni mí bí ọlọ́run mi ló ṣe jẹ́ jọ. Ah, èmi àti àjọ wa rí ń sìn bóyá lóòótọ́ lo nífẹ̀ẹ́ mi àbó ò nífẹ̀ẹ́ mi aṣojú èmi àti ẹ̀sìn mò ń bọ̀. wọ́n farabu padà wọ́n ní mò ń bọ̀ dúró síbí dúró síbí náà sì dúró síbí mò ń bọ̀. Get out of my house! Idiot! Ṣé lọ́dọ̀ ni? ṣé dandan ni ṣé dandan ló fi ń fọ́bìrì ni ṣé dandan ló fi ń lè nǹkan tí ò bá lè ní odò ọ̀ràn ju òòrùn ọ̀ṣọ́ látàrí ó jáwèrè ni. girl stupid ass lè gbẹ yeye kìíní kan kìíní kan kìíní kan kìíní kan o lè yí tẹ bá ti fẹ́ gbàwìn àbẹ náà ẹ tẹ bá ti fẹ́ gbàwìn ẹ̀bà o lè má dọ̀bálẹ̀ kiri tẹ bá ti ní nǹkan tẹ̀ wá tọ́lù ìsì ìkẹ́kọ̀ọ́ níwọ̀n yìí dìbò ìsinlẹ̀ máa pè yín lẹ̀ ní gbé kọ́ọ̀lù ẹ̀yin olórí burúkú dẹ̀dẹ̀ ẹ̀yin ọkùnrin òsì ọlọ́run mi tiẹ̀ mọ̀ ní tọ́lọ̀ fi dẹ́yìn ọkùnrin wálé ayé gan gbogbo yín pátápátá lẹ̀ juiceless ẹ̀ tó jọ lórí burúkú get out tó o bá kúrò mi bẹ́ẹ̀ má pariwo lélẹ́ lórí ó lò sí má ṣàǹfààní aláyé bàjẹ́ bóyá rí ó dàbí ìdìkudì ó dàbí àlùbọ́sà ọ̀dẹ̀ òpònú abunú ó lò sí fẹ́fẹ́ fáìkẹ̀ òrọ́bẹ̀ tó dùn ó fẹ́ máa bẹ lá owó kan ló rò pọ̀ pani wèrè láti tọ́ túbọ̀ rẹ̀ tí ń wá bíbẹ̀ olórí burúkú ẹ̀ kò mú common five hundred naira sílẹ̀ rí o baby baby baby baby i love you i love you lọ́wọ́ máa sọ ṣé ẹni látọ̀ lọ́ọ́ fi ṣe baby i love you nu ó lò sí má ṣàǹfà tó bá bí ìjà ìdá tó bá bí ìjà aláìjẹ ìdá gbọ́ tún padà wá bí báyìí omi gbọ́dọ̀ ni máa dàlẹ́ lórí má ṣàǹfà ni. okay? Okay, sir. Thank you. Tíì. Ọ̀rẹ́, báwo ni? Èmi ò mọ̀ pé ọgbà yín kú ṣọ́ṣọ́ṣọ́ báyìí fáwọn ọmọ gidi o. Àbúrí ń tuntun lọ. Kèbọ́lá lé. O morúkọ ẹ̀? Ẹ̀ẹ́ ìyẹn ló máa dífá fún pé ó kò bá mi ṣe ọ̀nà ẹ̀. Bọ́lá lè ṣe ti Bọ́lá lè tó ń lọ yìí chief lógo eré àní o. kí ló dé. ṣe rí ọ̀bọ̀ tóun àti ẹ̀jọ́ ń gbéra kiri lọ́gbà yìí mo mọ̀ ọ́ dáadáa ṣe náà dàbí ọmọ sí mi so mi ìdẹ́fẹ́ nǹkan tó máa mú mi kà bùkù. wo wo wo ọ̀rẹ́ sórí irú ẹni tóun pẹ̀lú ẹ̀jọ́ ń gbéra wọn kiri yẹn ìyẹn ò lè náwó fún un sórí tí owó orú àwa báyìí bá tẹ̀ tàbẹ̀rẹ̀ sí náwó fún un á change láàrin oṣù méjì mẹ́ta bàmí ṣọ̀nà ẹ̀. ṣé mo tún tẹ́ bá wọnú ọgbà tẹ́ bá rẹ́rìn tẹ́ láì don't worry you know me for that i will do it okay. kódà má jẹ́ kí a fi ọ̀rọ̀ obìnrin kí kí n fi gbàgbé the main the main tí mo fi wá báyìí ti contract yẹn ìyẹn lecture theatre ti faculty báwo ló ṣe fẹ́ jẹ́ o a ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ o. ó jẹ́ kí n mọ̀ mí mo ti gbìyànjú lórí ẹ̀ àmọ́ fún ẹ ní hundred percent assurance pé kò ní bọ́ lọ́wọ́ yìí.

ládùúgbò ìgbọ̀n. hello pretty. Eh? báwo ni. fine sir. Uh, eh. sure okay. yeah okay. Um, kí ni ìwọ ọmọ tó dáa with the kind of shoe tó wọ̀ tó wá ń rìn nírú <laughs> àdúgbò yìí. ẹ wò ó ó tiẹ̀ ti rẹ̀ mi ọ̀kadà ni mò ń wá and again ọ̀nà bíbá igi ohun tiẹ̀ da gbogbo ẹsẹ̀ ló kọ̀ tiẹ̀ ń ro mi ó ti sú mi. èèyà bẹ́ẹ̀ tèmi fẹ́ àṣọ ẹ pé bó ṣe rí mi ò ti rọ́kadà. <laughs> ẹ fọ́ ni sá. ṣé ilé ló ń lọ àbí. ẹ jẹ́ kí n fún ẹ ní right délé and um, apart from that ìwọ ni mo rí lọ́dọ̀ lecturer ẹ lẹ́ẹ̀kan. yeah that's true. <laughs> mi ò ní parọ́ tán ẹ́ sórí mo ṣe rí ẹ báyìí o ti wọ̀ mí lójú <laughs> o ò yàtọ̀ sí o yàtọ̀ sí ndomi lójú mi pé kí n máa kó kíákíá <laughs> and eh, ìyẹn ló dífá fún yín pé ó wùn mí kí èmi àti ẹ ká get along mo nífẹ̀ẹ́. Ah, ah. àgbàlagbà ni mí mi ò ń ṣe àwọn ọmọdé tó ṣe máa máa pẹ̀pẹ̀ sọ̀rọ̀ you know ibi tèmi bá lọ straight ni mo máa ń sọ. <laughs> ah ẹ surprise mi gan sa o eh yes because ẹrí um, mi sìn then ẹlẹ́fẹ́ for mi ride so all surprise me pé she wants of me prefer mi pé ẹ fẹ́ kémi àti nídìí ìjọba after all Me or mọ̀ yín rí ẹ̀yin náà ẹ̀ dẹ̀ now so báwo ló ṣe possible for mi kí n kàn déédéé bọ́ sínú mọ́tò pẹ̀lú any kí ẹni yes ẹ inú mi dùn ó sọ̀rọ̀ onílàákàyè ọmọ tó nílàákàyè gidi ni ẹ even nígbà tí mo ti rí ẹ lọ́dọ̀ lecturer ẹ bó o ṣe ń bá a fi ọ̀rọ̀ jómi tó rọ̀rọ̀ mo ti mọ̀ pọ̀ ọmọ tó ní làákàyè ni ẹ́ sórí ọ̀rọ̀ tó sọ yẹn àìsúnmọ́ ni làìmọ̀ṣe ẹni tó bá súnmọ́ mi ó èmi ò ń ṣe kì í ṣe gbogbo obìnrin tí n bá rí káàkiri ni mo kàn máa ń stop láti pick ibi tí mo ti rí ẹyẹ náà number one then secondly mo wá wò pé ah tó bá jọmọ míì ni láti ibi tí mo ti rí ẹ ni àwọn ọmọ oníṣòkòtò tínítínní yẹn ti máa gbé ẹ lọ ṣé you understand mo rí pé o wà responsible so o oh, ní problem with me uh, no no no. ẹ wo ṣẹ́rí lórí promise yẹn ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín wọ́n máa ní mo máa ṣe ilé ìfẹ́ mo máa ṣe tí mo máa ṣe tán at the end of the day kò ní sí nǹkan tẹ́ máa ṣe ẹ bá tún ṣe tán náà ẹ tún dúró lórí pé ẹ ọlọ́run á dáa fún èmi ni mo ṣe lè mo ṣe so mi ò kí máa ń fẹ́ wàhálà ọkùnrin rárá. ah ah ah padà ń bẹ́ẹ̀ ìyẹn òun ṣọ̀nà lọ́dọ̀ tèmi o sórí tí èmi pẹ̀lú ẹ̀ máa ń lọ sí ten kilometres a lè tí ìrìn half a kilo kò tó mọ orí èèyàn tí mo jẹ́ máa spoil ẹ̀ sílì èmi ni mo bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ wá wọnú mọ́tò jẹ́ ká máa sọ̀rọ̀ lọ́dún mọ́tò. Take it easy. <laughs> Easy, easy. Uh, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọmọ tó tọ́ o ṣàní para ẹ̀ ẹjọ́ ah, tó ẹ lọ wọ ẹ lọ wọ ẹ lọ wọ ẹ lọ wọ. beautiful oh ah, really thank you you can sell oh that again God. and again. <laughs> Ah, ọ̀rẹ́ mi mo bẹ dúpẹ́ mo bẹ yọ. ó ṣe jàre wo chief sọ fún mi pé kékeré lélẹ̀ lẹ́yìn eléyìí ó mọ nǹkan no i don't need to tell you mo ì tí ì fẹ́ sọ fún yín. Eh, ìwọ nice one ọ̀rẹ́ mi you carry it <laughs> congrats there. <laughs> o oh, ṣe ṣé o mọ nǹkan tí chief mi sọ fún mi ni chief mi sọ fún mi kí ló fọkàn mi balẹ̀ pé òun máa ra expensive car ó yẹ pumping fún mi nǹkan tó sọ fún mi nìyẹn o. ọ̀rọ̀ tí ẹ̀yin ọ̀tẹ̀ jọ mí lójú ìwà àtọkọ yẹn kò sẹ́jẹ̀ àròmìrà ẹnu ẹnu ìṣá náà ni oh, <laughs> wọ́n ti oyin ẹ̀wọ̀ important jọ. Oh, ẹ máa ń sọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká bá oníire yọ̀ so that ire máa kárí gbogbo wa ọlọ́run á pèsè ọkọ̀ alálùbáríkà tó máa ṣàwámọ̀ láàánú yìí tó ju eléyìí lọ. àmín o ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù. ẹ ah. ẹ wọ́n tọ́ ọ. Ah, ṣé ẹ fẹ́ lọ receive lecture ni àbí kí lẹ ń ṣe. ọ lecture lọ́hùn lọ́hùn ó gbọ́ ni alọ́rẹ̀ mi ṣẹ̀ṣẹ̀ ra brand new car hmm. ọkọ̀ tó gbọ́kọ̀ mi hmm. ọkọ̀ tó nà kàn pa so we are celebrating here can't you see. oh wow congratulations <laughs> that's a good one. thank you. wow that's a good one so what, what's happening now kí ló fẹ́ anyway if it's ever fucking being n gbé name it bó jẹ́ golden gate lè fẹ́ ni any places ẹ ṣáà sọ. Hmm? ah yeah. ok mi máa suggest pé ká lọ sí bear hugs tó wà ní shoprite. ok ok pé wọ́n ló sọ bẹ́ẹ̀ yẹn you are going to drive this car. Oh, yeah. okay, okay. I <laughs> drive. ọ̀rẹ́ mi oh. what uh, I'm happy for you congratulations gbogbo ayé ṣàlàwà máa jẹ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́. ti fẹ́ràn ọmọ ìwà ní Hey, mọ́mí! Ah, mọ́mí! wá wo mọ́mí mọ́mí wá ń ta mọ́mí yẹra ma mọ́mí ẹ̀ sọ fún wa pé ah. ń bọ̀. àwọ̀ ah, ó ní ohun tó lé bí nǹkan ó ní nǹkan tí mo bá ah, ọkọ mi ṣe dáadáa ni ìyá àdìsá pẹ̀lú ọkọ mi ọmọ <laughs> bàtẹ̀ <laughs> ojú yìí ló ń dán tó yìí ẹ ti ẹ̀ rántí mi rárá rárá rárá. àárọ̀ ti yín but surprise lè fi ṣe o. ẹ ó ní nǹkan tí mo wá ṣe gangan gangan òun ló ṣe gbé mi wá pé máa yọ sí yín lójijì mi ní sọ fún ẹ. mọ mi ṣẹ̀rí nǹkan yẹn gangan gan náà ni tí bá mú nǹkan tí fẹ́mi fojú mi rí nínú ilé yìí ẹ wò ọlọ́run gan ló pè yín wá. gbọ́ orí àjọmọ lọ́mọ ẹ jẹ́ jẹ́ kí fún mi ló náà tí bá ti jẹun tó bá ti yó àá máa sọ gbogbo yòókù lọ ṣé dáadáa ni ọkọ mi pẹ̀lẹ́ kò ń búra ọmọ mi. àmọ́ búra ọmọ <laughs> you see and ìgbà tí mo dẹ̀ máa ra lẹ́bí yẹn pé eh, one fifty million mo kàn ríra o o rẹ kó ṣí o really cheap gan. ẹ fọ́n ni kí cheap one hundred and fifty thousand. one fifty million ni mo. fifty million yay chief wọ́n ti ṣe máa fẹnu pé owó ní kékeré báyìí. ah how much is that. okay one fifty million tẹ́ sọ yẹn tó bá jẹ́ wípé mi ni mo ní irú owó báyẹn i bet you ṣe rí irú owó yẹn ó tó kí n live life mi nínú ẹ̀ káàrọ̀ ọmọdé ọmọ kó dẹ̀ máa jẹ́nu ìyẹn tí bá mo bọ́ ṣe ń maintain ẹ̀. oh my dear dẹ́ẹ̀dẹ̀ díẹ̀ ni very soon ìwọ náà you get there. amen i <laughs> pray. Eh, mo kàn ń wò pé ká tidy ẹ̀ up ká parí ẹ̀ so that i can look for a manager tó máa máa mójútó bí you know ah. yẹn mo ní ká ṣe. chief bọ́ọ̀lù ṣe máa ń ṣe báyìí kẹ́kọ̀ọ́ wa manager ẹ wò ó tẹ́ bá ti ń ro tí kẹ́yà máa ro tèmi náà mọ́ o ah, ẹ mọ̀ pé èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì ẹ̀yin àrò kó má ba lè di kókó o ah yes now tí mo bá jẹ́ mánéjà bíbá mi ò rí nǹkan tó pọ̀ jù ńbẹ̀ tọkọ mi ń ṣe tẹ̀ tèmi náà ń ṣe tèmi kí ló bàdí ńbẹ̀. ah ah Bọ́láńlé ẹnu ẹ ti fẹ̀ ẹ o tún fẹ́ jẹ́ mánéjà bíi pẹ̀lú gbogbo ẹ ah ok ok ok ok ok má máa ro jẹ́ kí n máa ro ibi tí máa rò sí máa jẹ́ kó gbọ́. ẹ máa ro kí ni ó kì í ṣe wá fẹ́ gbọ́ bí ẹ bá ti ń pàṣẹ ń bí báyìí lèmi náà fẹ́ máa pàṣẹ as madam àbí ṣe mi ò tí wọ́n ti madam yìí ah, ah. mo fẹ́ kẹsẹ̀ kẹ sọ nísìnyí kẹ gbọ́ kẹdẹ̀ bẹ́ẹ̀ pé èmi o mo ti di mánéjà ibi báyìí o tẹ́ bá ti ń pàṣẹ o kémi náà máa pàṣẹ ni kájọ máa fọwọ́ lálẹ̀ báyìí. tó ń sọ ni pé o ti sílẹ̀ o ti sign ẹ o wá deliver ẹ fún mi. oh yes. obìnrin um, anyway um, mi ò mò ń wò ó pé bóyá ká lọ sí bóyá mega place kan ká kàn lọ sáré ní lunch. no mi máa prefer kíkọ shop for me. just. o fẹ́ shopping abi. yes. Yeah, all right anyway let's go. Uh, thank you. wọlé wọlé wọlé wọlé. sọ pé mi ní ìdí ẹ jẹ́ kó máa lọ ọjọ́ mélòó fẹ́ ṣe gbélé ìdá ẹ jẹ́ kó máa lọ. sórí gbogbo nǹkan ẹ̀ sùúrù náà ló gba ọkọ o ṣe bí ó jáde ní àti ìmọ̀lẹ́ tó lọ o tó bá dé sìn àdébìrì lọ́wọ́ ẹ̀ akílódé tó ṣe rìn báyìí. bóyá ó ń dọ̀ ni bóyá ọ̀tọ̀ ni nǹkan tóun náà rò tó rò pé mo máa bá níbi tóun lọ tó dẹ̀ débẹ̀ tí ò bá nǹkan tó yẹ kó bá má bínú ẹ̀yin ò lè máa bínú sí nígbà tó bá dé la máa ṣẹ̀ṣẹ̀ mọ kí ló ṣe rèé tí gbogbo ẹ̀ fi wá dàbí. mọ́mì ẹ kú lè mà. káàbọ̀ níbo ló wá lọ tó wá pẹ́ báyìí lọ́kọ ẹ̀dẹ̀ ń complain látàárọ̀ ó lọ jáde ò dágbére ó dẹ̀ ṣe èmi gan dẹ̀ ti ń dúró títí títí títí ó dẹ̀ ní bó ṣe wá rìnrìn yẹn nísìn ó ló ti wá worse èmi náà dẹ̀ wá dúró mo dẹ̀ wá rí i pé bẹ́ẹ̀ ni ìwọ náà wo ìyàgò tó wọlé ẹ wò mọ mi ẹ tí ẹ ní gbogbo pé ẹ ń bá sọ̀rọ̀ ẹ jẹ́ kó máa lọ ah, kí mo fi lè ṣe inú ilé náà jẹ́ kó máa lọ náà i'm tired of all this. Fẹ́mi Fẹ́mi mo bẹ̀ torí Ọlọ́run Elédùmarè ah jọ́kí ni mo ṣe fún ẹ tó ń rò mí kákàkiri sọ fún mi náà ó ní láìfẹ́ láti leave mo dẹ̀ ní tèmi náà láti leave ah kí ni mo sì ń ṣe tó burú jù after all ó ṣàti ṣe tè ojú ẹ̀dẹ̀ ti dá kí ni wàhálà ti ẹ̀gàn pàápàá gan-an. ah ẹ wo mọ́mi ẹ jọ̀ọ́ bá mi bẹ̀ o ẹ bá mi bẹ̀ fẹ́ mi kó má rò mí fún oṣù olé kó má rò mí fàjẹ́lé o ah kékeré ọmọ kékeré ara mi ní mi ìjọ́tọ́ lọ́lọ́ má bà mí má bà mí láyé jẹ́ má bà mí láyé jẹ́ ah. Ha ha ha! kí n má ròhún fún ṣó ilé kí n má ròhún fún àjẹ ilé ok. ọ̀rọ̀ náà má dàbí àlá lójú èmi hmm. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ náà lọ ẹ̀ṣúrí ọ̀rọ̀ obìnrin gbà mí sùúrù ló gbà o sùúrù ló gbà o jẹ́ ká ṣì ní sùúrù díẹ̀ sí i èmi fẹ́ kó ṣe sùúrù díẹ̀ sí i o. tó sọ ní ojú tẹ̀yìn sí pé kí n má ròhún fún oṣó kí n má ròhún fún àjẹ. ṣe bẹ́ẹ̀ mi ló ń bá wí ṣe bẹ́ẹ̀ mi ló ń bá wí inú ló ń bí i tàbá tó ń jẹ́ ká ṣe sùúrù díẹ̀ mí kò kó bóyá ká ṣe sùúrù díẹ̀. kò sí wàhálà mo ti gbọ́ ọ̀kan ta sọ. ọ̀rọ̀ ìgbà tí kò já bẹ́ẹ̀ mi náà ṣe wà. <laughs> orúkọ tá a máa sọmọ ẹni ìmọ̀ ẹni ló ń gbé ẹ bá wà ṣe ẹ ṣáà ní pẹ̀lẹ́ ẹ máa gbúdọ̀ gbọ́. chief ṣé mo pé ẹ̀yin lè promise mi They must surprise me in oṣù yìí and me they understand promise they promise me, but be she sọ yẹn ẹ sọ ní sọ pé ah bí nǹkan ńlá ení ni twenty second and then mo kó ṣù ti ń parí lọ so mo fẹ́ kẹ́ fulfil promise yín ẹ <coughs> you see Bọ́láńlé ó dàbẹ́ wípé o ò mọ̀ mí tó sórí tí èmi bá nífẹ̀ẹ́ síyàn bí ìgbà tí ọlọ́run láìkì yàn ni mo láìkí ẹ dákú ṣé o ò tí ì gbọ́ sórí kò sí nǹkan kan náà láyé tí mi ò lè ṣe fún ẹ you see o sọ pé today is twenty second àbí hmm. oṣù yìí dẹ̀ ń lọ sí thirty first èmi ni mo dẹ̀ fún ẹ ní promise hmm. ẹ ìwọ farabalẹ̀ èmi tí mo sọ pé ní oṣù yìí wàá rí nǹkan tí màá ṣe ní oṣù yìí máa fún ẹ ní gift tí mo fẹ́ fún ẹ ìwọ gan wa faint. hello thank you sir. bọ́lí fọkàn balẹ̀. ẹ ṣe àṣemọ nǹkan tó kọ̀ ṣe ń bá fún mi ni wípé ẹ mọ àti ní gbogbo àtẹ́tí sọ fún mi pé ẹ fẹ́ fún mi ní nǹkan báyìí mo ti ń garùn síbi garùn sọ pé ah nǹkan tí chief fẹ́ fún mi yìí tó fi lè pọ́nlé tó tó yìí láti jẹ́ pé nǹkan ńlá ni so this time around ẹ jọ o ṣe mọ̀ pé ẹ máa ń ṣe nǹkan tẹ máa ń ṣe fún mi bọ̀ ilé ẹ kó tún jẹ́. ara ọ̀tọ̀. <laughs> you see sórí oore ọ̀fẹ́ kan ni mo fẹ́ kí wọ́n ṣe fún mi máa tẹ́ mi lọ́rùn máa gbé mi lọ sí àwọn areas tó máa ń gbé mi lọ yẹn as long as tí orí mi bá ṣì ń spin each time tí èmi pẹ̀lú ẹ bá wà pọ̀ oore tí mo fẹ́ ṣe oore má ní gbàgbé ni ìwọ máa ikọ̀ máa ṣe pààtì tiẹ̀ <laughs> bọ́lì. mi náà mọ gbogbo nǹkan tẹ bá promise ọ̀rẹ́ mi lè máa ń fún un tẹ bá dẹ̀ lè ṣe lè fún mi inú mi á dùn gan-an èmi náà dẹ̀ fi yín sínú àdúrà pé kọ́lọ́ọ̀tún máa bless yín dọ́bùdọ́bù. ẹ̀ẹ́ mi máa jọ yín lójú ibi tẹ́ ẹ̀ lérò dé máa jọ yín lójú kọjá ẹ̀ sórí tí n bá tún á ṣe tiẹ̀ tán ìwọ náà bó ṣètọ́ pẹ́ńtọ́ kan máa tún ṣe. ah chief chief. Eh. <laughs> ẹ mú nǹkan ẹ mú nǹkan. pẹ́ńtọ́ yẹn jẹ́ kó mọ níwọ̀nba o because bó ṣe ń bẹ̀rẹ̀ gangan náà lélẹ̀. ọ ìrọ̀ májèwúde lẹ́bù yẹn ẹ mẹ́ràn dídí yìí wà mi ò láìkiri service àwọn ará. jẹ́ kí mo máa lọ jàbí. nígbà tí bẹ́ẹ̀ ṣe rí tó. ó tiẹ̀ ti try ṣé bó ṣe máa máa wò mí nílé kí ló ṣe é. ò fọ́ ni jọ̀ọ́ torí ọlọ́run kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ gbogbo nǹkan tí kinní yìí gbà ló ní nà ó níwájú onéyìn ṣé owó tèmi bá ń gbà ń sìn okay ó expect mi kí n máa kó wá fún ẹ kò possible náà kémi máa gbowó tèmi ń gbà tí mo ń lo ara mi tí mo fi ń ṣiṣẹ́ kí wá máa kó fún obìnrin bíi ẹgbẹ́ mi ah, ah go le ever possible má rò rárá má tẹ ever dream ẹ ìwọ ló ń ṣèyàn bí ọkọ again ká ní pé o gbà ń sìn kí n gbé e fún chief ni i mean ọ̀rẹ́ chief mi kó pọlá sí ẹ lára kó tún ẹ ṣe kó tún ṣe gbogbo dent tó wà lára yìí kó clean ẹ up ah wo jọ ń torí ọlọ́run o kí ló tí ì rí o ì tí ì rí nǹkan kan chief lọ sí Chicago tó bá dé láti Chicago ah ṣé mọ́tò tó wà ń ta yẹn wàá rí bàbá bàbá ọkọ̀ ìbínú ọkọ̀ tó tún máa já fún mi. ẹ ọ̀rẹ́ mi má máa rò ó má ronú sí i. má máa ṣe kí ni. má máa rò náà. Ah, má bínú ẹ ṣàròrè kó má bàa di kókó ibi tó bá ròrè dé bẹ́ẹ̀ lára ẹ̀ ṣe máa gíràn tó wèmí ló ń ti tèmi ó dàbọ̀ má kọ̀lẹ̀. ó ṣe ló dàbọ̀. tó ti ẹ̀ dáa gbogbo ọ̀rọ̀ tí ọ̀rẹ́ ẹ̀ bá ẹ sọ pátápátá ni mo gbọ́. eléyìí tó sọ dókè kò tí tó ó tún dé sàlẹ̀ tí wọ́n kàn sí ni àánú ẹ̀ ń ṣe mí o tá a bá ń sọ̀rọ̀ fún àbúrò èèyàn yẹ kó máa gbọ́ o sórí owó tá à ń wá a máa ní ó máa tó tún máa ṣẹ́kùn. ẹ àǹtí mi bọ́tí gbogbo nǹkan tó ń sọ ó tọ́ ni nà ṣé bí mo ṣe máa wà lélẹ̀ ẹ̀yin náà ẹ̀ wò bó ṣe ń live nà. kì í ṣe òótọ́ ọ̀rọ̀ o ó ní kó máa gbé àrísítò ó mọ̀ pé àwọn tó bá ń gbé àrísítò ìgbẹ́yìn wọn máa kì í dà at the end of the day wọ́n máa fi wọ́n ṣoògùn owó at last mò ń sọ fún ẹ o sóyèmí àti àmàjú méjì lọ́wọ́ ìyá wa ṣàánú mi jọ torí ọlọ́run má ṣe o ṣé o ti gbọ́ kó wọlé wọlé fún mi. oníranù òṣì. the same thing ni pẹ̀lú èmi náà because bí mo ṣe ń wo ìgàn kò yé mi àtọ̀ mi ì dẹ̀ mọ̀ nǹkan tí mo máa ṣe sí i ó dẹ̀ mọ̀ pé tí màá bá ti wọ class ó máa ń pariwo bí ẹni tó ní psycho ni. bóyá o ṣe pé Yínká bàbá yìí náà mọ̀ òwe náà bóyá tiẹ̀ máa ṣùgbọ́n nǹkan wo bí mo. ẹyìn ẹni sí bá ọ wọ́sọ jókòó jókòó méjì. igbó mi igbó wọlé dé. sori bí mo ṣe ń dé gangan lélẹ̀ ah, ah. ìgbà tí mo dé sílé mo béèrè ẹ lọ́wọ́ mọ́ mi mọ́ mi wá ní n ṣì ní sùúrù o ò ní pẹ́ dé o kínní kan ó ní nínú nínú mọ́ mi. Joko, o ti pẹ́ tí mo ti rí Joko, mo gbúdọ̀ rí jókòó ní èní gangan wọ́n mi wá ní ọ̀rọ̀ kí wọ́n mi mọ̀ ọ̀rọ̀ adẹ́tẹ̀lẹ̀ pa aláìkira wa náà bí mo ṣe wá wọnú compound bí mo ṣe rí ọmọbìnrin yìí nìyẹn hmm. ah, òun ni ọlọ́run fi ṣe áńgẹ́lì tí mo fi rí ẹ̀ jọba mi dúpẹ́ lọ́wọ́. I trust <laughs> eh, ẹ̀yin ọ̀rẹ́ mi emit ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi tí mo sọ fún yín pé ó wà ní UK yẹn àwọn náà dé yìí eh, ẹ̀gbọ́n mi Yẹmisí lélẹ̀ Chinyere eh? Lily. Oh, um, thank you very much, Chinyere. <laughs> and you're looking good. <laughs> Thank you. Uh, thank you. Thank you. All right. Thank you, eh? All right. I'll call you, sugar. All right. Or sugar. Later. Ẹ̀gbọ́n <laughs> mi. No, no, no, no, no. Ìwọ náà wò now? náà. Ṣé bó ṣe fi Not at all. nílé? Nọ tata. Wow, ẹ káàbọ̀. Oh, Báwo Oh, it was excellent. Eh, sorry, sorry. kí ló orí Chinyere ni orí bó ṣe ń ṣe pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ ni. kí ló ṣe Chinyere pẹ̀lú ẹ̀gbọ́n. ṣé mo pọ́ mọ ẹ bẹ gan ó mọ̀ pé bó ṣe wà yẹn kò kí ń rọ́kùnrin sójú orí bó ṣe ń ṣe tó ń lọ tó ń lọ tó ń lọ bí ejò kí ló mu. Ah, ah, ah, yẹmi sí òbí bọ̀bá ṣe bó mú ìgbọ́n mi wá bá mi. ok anyway nǹkan tí mo ti fẹ́ sọ fún ẹ ìyẹn by the way ni mo máa ń ẹ̀ mi gbọ́ mo mind ẹ̀gbọ́n wípé bọ̀bọ̀ cute ni kí ni náà. ṣé wàá òkè ṣá o mind ẹ̀gbọ́n ó ti ẹ̀jọ̀ ń dé náà ó ṣe fún lọ́ba wọn náà kó rọ́jà ẹ wọ bàdá mi ah, ẹ ti jẹ́ àkọ́kọ́ lọ náà ẹ jẹ́ àmọ́ lọ jókòó let me see hmm, later tó ti gbọ́. okay take care of yourself kí ló wà ń bẹ̀ a ní ká ṣiṣẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ká mọ̀kọ́ tó wà lára ẹ̀gbọ́n ẹ̀ ká jẹ́nu owó tó kó dé ó ń ṣàkóso. wo kò tí ẹ yé mi gan. ó dàbí ara ò balẹ̀ àbí. small ibo gbogbo wọn ẹ wọn lówó àwọn ọ̀rẹ́ mi lówó tí cash wọn máa fún yín lówó. madam kí ló tẹ̀yẹ pẹ́. ẹ má bínú ẹjọ́ tó. dákẹ́ ẹnu ẹ wá o kàn dúró bí òǹtẹ́wọ̀ òǹtẹ́wọ̀ kí ni wèrè wá ṣé o mọ̀ pé bọ̀ bọ̀ yìí bí bọ̀bọ̀ yìí ṣe wà yìí ọlọ́run inú ẹ̀ tiẹ̀ ń bí mi honestly ọlá ẹ ló jẹ́ o ó kàn sọ ẹni ó kàn sọ̀rọ̀ ẹni àwọn bẹ́ẹ̀ látàárọ̀ and for more information wọ́n ti sanwó ẹ̀mí bọ̀bọ̀ yìí yes bó ṣe wà yìí. ẹwà ẹwà ṣe rí bó ṣe wà yìí ó ti kú tán rẹ́dì. ó ti kú tán ọ̀rọ̀ ló já ẹ sí yẹn. ẹjọ tó yọ lọ ewu torí inú mo ṣe wá síbí báyìí ẹjọ ẹjọ ẹ yànda ẹmí ẹ fún mi ẹ má jẹ́ kó kú gbogbo nǹkan tẹ́ ní kí n wá wá náà ni mo ti wá wà owó wà nínú mọ́tò. ẹ wo ẹ ń sọ fún yín tàbá déètì mọ́tò tàbá bá kọ̀ọ̀kan ń bẹ̀ ẹ̀yin méjèèjì séèmù ni o ẹ ti gbọ́ bẹ́ẹ̀ ń sìn. ó wàhálà náà ó náà ṣọmọ tó lọ́kàn ó ó dáyé mọ̀ọ́nù ọgbà kò ní fẹ́ bì í kò yẹ ń sìn jẹ́ ká fún chance kò yẹ ẹsẹ̀ but for more information tójú bá yẹ ju nǹkan kó máa ṣe kí ni. kò tí ẹ lè yẹ láíláí. wọn bí ẹ kú pé máa jẹ ni let's move. ṣé ká já ṣé ká tàbí ká fílẹ̀ ni. ok o lè tú bá. ẹ o. kí ló sì yẹ jẹ́ jẹ́. Ah! dárúkọ tí mo yìn àwọn kinní kan ìyá ẹ mọ yẹn. alon. yọ sẹ́ńbẹ̀. kí ló tó ń gbọ̀n kiri gan-an. Ah! let's move on we nìyẹn ìwọ. kí ni mo ṣe nínú bó ti mo ṣe fún wọn. Fẹ́mi. Fẹ́mi wo bó ṣe ṣayé ara ẹ̀ ẹ́ wo bó ṣe ṣayé ara ẹ̀ ẹ́ dúró kí ló sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gan tó ń wá kiri kí ló dé tó jẹ́ pé ẹ̀yin èèyàn ẹ̀ dẹ̀ máa fi ẹsẹ̀ sílẹ̀ báyìí ẹ̀ dẹ̀ máa fojú tẹ̀lẹ̀ ẹ̀ dẹ̀ máa fojú tẹ̀lẹ̀ kiri ah! ṣé ojú tiẹ̀ ṣé kò kí n ríran ni kò rí nǹkan tó da yàtọ̀ sí nǹkan tí ò da àwọn pípù yìí tí ò bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run tó sì lẹ́mìí ẹ̀ lò tí màgẹ́ẹ̀tì wọn kọ́ tó bá máa dúró owó tó gbà lọ́wọ́ mi gbogbo life savings mi gbogbo ẹ̀ ni mo kó fún un bẹ́ẹ̀ ni ah, wọn ò dé tẹnu mọ́ nǹkan méjì ju wípé ó gbà ìyàwó àwọn lọ ó gbà ìyàwó àwọn lọ ó gbà ìyàwó àwọn lọ ah. mo wá bí òkúta àti ènìyàwó yín gan tó gbà wọn ni mo bọ́lá ń lé ni wọn ni mo bọ́lá ń lé ni mo wá wò ó pé kè kí ni ìwọ gan kí ló rí lára mo bọ́lá ń lé tó fi fẹ́ kú lè lórí ọmọ tó jẹ́ wípé aṣẹ́wó ni aṣẹ́wó gidi pọ́nbélé kò síbi tí wọ́n ti fi gígùn lára ìbò ìwà yẹn èmi mọ̀ dáadáa mo mọ̀ dáadáa nu kámpọ̀sì náà kíní kan tó dàbí àpàtì alapa tó dàbí igba agbára yẹn mi mọ̀ nǹkan tó rí lára ẹ̀ tó ń gbọ́ tẹ̀lé kiri ẹ́ o kò lójú ni òfin ríran o lójú òfin ríran ọ ah, anyway ká ṣàdúpẹ́ mi ká dúpẹ́ mi àwọn pípì yẹn wọ́n ṣàti máa lọ gbówó nu mọ́tò báyìí. dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o ti wá gbà mí lẹ́ẹ̀ bọ̀ àwọn pípín ẹ̀mí ìgbàyàwó wọn. gbogbo mm. eh, kókó wa ní pé èèfẹ́ eh, mi gbogbo wàhálà mi yìí kí ni ìwọ náà fẹ́ fi san mí lẹ́sàn-án eh, kí ló fẹ́ fi san mí ní ẹ̀sùn òwe tí mo ṣe fún ẹ mi ṣáà gbọ́dọ̀ ṣe wàhálà lásán mi gbọ́dọ̀ ṣe wàhálà dànù gbogbo owó tí mo ní láyé lọ́hùn-ún ni mo ti kó fáwọn pípín yẹn kí ni kí tèmi wá já mọ́ kí ló fẹ́ ṣe fún mi báyìí. Mm, kí ni mo fẹ́. kan tí mo fẹ́ nǹkan tí mò ń bẹ̀ sọ láti jọ ìrìn náà nǹkan tí mò ń bẹ̀ sọ ni èmi àti ẹ̀ mo kájọ wà pọ̀ kájọ lẹ̀ pọ̀ dàtọ̀ kò sí big inú ẹ̀ kí ló wà ń bẹ̀ ká wọlé ká jáde gbogbo nǹkan tá à ń sọ ilẹ̀ ti mọ́ nǹkan tí mo fẹ́ rìn nǹkan tí mo fẹ́ rìn. nǹkan tí mo ti fẹ́ ni máa ṣe fún ẹ. Hmm. jẹ́ ká máa lọ sí ilé ìtọ́dọ̀ mi. ilé tiẹ̀. ilé mi ó mọ̀ pé bó ìwà yẹn àwọn pípọ̀ yẹn wọ́n ṣe máa ṣe káàkiri bọ̀ ìsìn báyìí máa lọ káàmpù ẹ̀ sínú ilé mi ṣó ti yẹ fún òdìdí ọ̀sẹ̀ méjì òun ní jáde máa kọ́ra máa tọ́jú ẹ̀ ní ilé ń bẹ̀ ṣó ti yẹ sódà òun ní mọ̀ tó máa wá ẹ sí mọ́. yàyà lọ jà wow very nice car mo now, like it. now no no ṣé o ti rí bóyá rí. very nice Hey, mọ̀ pé èèyàn ńlá ló ń ṣe owó <laughs> now show o mọ̀ pé èyí ni twenty day of this month yes. and um, mo promise I pay my jọ ẹ lójú kóṣù tó parí pé any fún ẹ ní gift tí ìwọ gan máa like very well àbí. Yeah. This is the key to your car. Oh my God! Is your car? Oh, Chief! <laughs> Take it. Oh. Oh my God. Oh yeah, oh yeah. Oh, oh so much grateful. Thank you. Lily. Thank It's okay, okay. Oh my baby, I love you so much. oh, oh God. Ṣé mi ni mo lajúro eléyìí? Ìwọ ni ìwọ ni ìwọ ni. No wonder, tẹ́sán sọ fún mi pé any surprise package fún mi o. Oh yeah, oh yeah. Oh my God, I'm so much grateful. You see, you see, sori èmi ò ń ṣe ọkùnrin tó máa ṣe ìlérí tí ò ní lè múṣẹ ẹ wò before anything mo ní láti sọ fún yín pé ẹ ṣe gan ẹ mọ̀ ah nǹkan tẹ́ ṣe fún mi mo believe ẹ and i'm so much grateful thank you so much. inú mi dùn gan ẹ mi dùn lénìí. no no no no problem ah. ó mọ ohun tá a máa ṣe. Femi stop Eh. Uh ṣe ìpín oorun kún mi mò ń sùn náà ah orí láìpẹ́ máa disturb ẹ̀. ṣé ìta tí wàá dùn mọ́mọ́ ìtún yẹn ni débi pé mi fẹ́ mi mò ń fọwọ́ kan ń gba ọwọ́ mi dànù èmi tó jẹ́ pé tí ò bá rí mi kò lè sùn wọn á fọwọ́ kan ń gba ọwọ́ mi ó fẹ́ play hard to get <laughs> and then we ó lè kú torí mi. Ah, oh! Femi, stop it now. What's the problem? Ah! Ó lè jẹ́ kí n sùn now. Ah! Kí ló ń ṣe now? Ah! Mo sọ fún pé the body is calling, the body is calling for something. Mo sọ fún pé kí ni wàhálà mi. Wo bọ́ síbí jàre gùjẹ́ gùjẹ́ gùjẹ́ gùjẹ́ kí n wà okay. Femi, kí ni problem ẹ̀ now? Ó ṣàrí pé mo ń sùn lọ́wọ́ dẹ̀ ń disturb mi. Ṣé kí n má tún sùn ni? Ah! Gbogbo ara ló ń ro mí. Ah! ara ń ru ẹ ok kí ló fara ṣe ṣé èmi fọwọ́ kẹ́hìn tó fi pé ara ń ru ẹ ah ara kára má ru ẹ o kí ara má ru ẹ rárá ni kò kò bọ́ síbí báyìí. Fẹ́mi ara ń ro mí náà dẹ nìyẹn ara ń ro mí ni gbogbo ara gbogbo ara ló ń ro mí. ok ok ok tára bá ń ru ẹ má wọrí um, mo mọ tí mo ṣe lè bẹ ṣe tó yẹ pé kò ní kò ní hard to you know in a very soft way de pe ma kọ́ra ma ṣe ni wàá dé ma ẹjọ́ wo in fact mo ma fọ́ ra mi lórí you know now. kí ni kí ni ìfẹ́ mi má jẹ́ kí n sọ nǹkan mi lẹ́yìn nǹkan tí mo rán sọ yìí o mi ò ṣe jẹ́ mi ò ṣe àbọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni wọ́n bí sórí mẹ́ja ni ah mi mọ̀ nǹkan tó dé títí ẹ̀ fi wá pọ̀ tó yìí. mo ti lọ lo kinní tí mo ti rúbọ kinní máa fáyọ̀ ọmọ yẹn nìyàwó ṣe lè fọwọ́ ara mi ṣe lọ́wọ́ lọ́wọ́ fẹ́ ti kinní ìbọn báyìí lọ́wọ́. 아. 오 마이 갓. 아! 이거 그런 것이. Ivo! So, wọlé wọlé wọlé sori lé fẹ́ mi. Ajá ni ẹ. Ajá ni ẹ. Oh! Are you mad? ṣúfẹ́rẹ́ kándù mi ni oh my god. orí èmi lórí ìjókòó mi ní cloud tí mo wà yìí ọ̀fẹ́ drop mi ṣé ò ya wèrè come on get out here. kí mi get out. get out. pẹ̀lú ìyàwó tèmi. okay this one is bad. rubbish. wait níbo ló ti rí wèrè. ẹ má dànù. Ha ha ha ha! wáì tí ọmọdé yóò fi gbé kọlẹ̀ for crying out loud. I can't believe this is happening. ẹ̀hẹ́n báwo ni sórí. ní orí mo ti wo gbogbo star lẹ́mọ̀lẹ́ wo um, lecture room ní orí mbẹ́. níbo ló wàá fẹ́ gbà lọ dẹ́sọ́ wípé orí níbo ló fẹ́ gbà lọ. ó mà wá ń dìbò and. jẹ́ ẹ̀ ṣe try nígbà yẹn sí okay. fi ṣara. no no no ṣé mò ń lálà ṣé fi ṣara ilé. délé. fi ṣara. délé. dúró ìwọ mo ra rí wẹ́rẹ́ báyìí. bò ah, délé ò dáa ò dáa ò kí ń ṣèyàn ìwọ ìwọ o kò lọ báyìí lè gbà pé mi síbí báyìí kó dáhùn kí n ṣayé bẹ́yìn. Ah! fi ń ṣara báwo ṣe ń sọ̀rọ̀ báyìí ká tẹ̀ fìyẹn lẹ́nu ọmọ ńkọ́ ọkọ ńkọ́. níbo wo mo kó wọn sí do ṣé mo yẹ rí mi mo jọ ẹni tọmọ ti jábọ́ lára ẹ̀. ọkọ sójú èèyàn ò lè mọ but omi ìpè ò tí ì máa rí. níbo mo fẹ́ máa rí sí i èmi ò tí ì máa rí o èmi ì tí ì máa rí nǹkan kan ìwọ gógó ló yẹ kí n máa béèrè lọ́wọ́ ẹ pé ìyàwó ẹ̀ ńkọ́ àtàwọn ọmọ ẹ̀ ńkọ́ because i am very sure pé látọ̀ọ́dún tó ti lọ ìpò àti mari àbúrò mu pa. fi ìṣara ṣé wọ́n gbàgbé ni wọ́n gbàgbé old star take your time. ẹyin òtẹ́rẹ́rẹ́ awo ayé ló dífá fún ayé ọ̀tàràrà awo ọ̀run ló dífá fún ọ̀run adífá fún takọtabo lọ́jọ́ tí wọ́n ń tìkọ̀lé ọ̀run bọ̀ wálé ayé takọ pò ń fẹ́ mọ́ jábo bẹ́ẹ̀ labo pò ń fẹ́ mọ́ jákọ àmọ́ bá mi ò ké pé bẹ́ẹ̀ bá ti lè fìmọ̀ ṣọ̀kan àbùsébùsé èyí ló dífá fẹ́yìn méjèèjì o bẹ́ẹ̀ bá ti fìmọ̀ ṣọ̀kan a wípé àbùsé ti bùsé nu ẹ wá wo ilẹ̀ lẹ́pẹ́ fẹ́ mu yìí o mo tún fẹ́ bí yín lẹ́ẹ̀kan sí bí mo ti bí yín lẹ́ẹ̀kan pé ṣé ẹ ti tẹra yín nú dáadáa yín méjèèjì. a ti tẹra wọn ní bàbá. kò gbọ́dọ̀ bí yín nítorí pọ́jọ́ tọmọdé bá múlẹ̀ nímọ̀ ọjọ́ tí ọ̀dà kò ní mọ̀ o ó léwu o ṣé ẹ ti tẹra yínú dáadáa lẹ́ẹ̀kan sí. ẹ wo bàbá àwa méjèèjì a ti tẹra wa nínú dáadáa a dẹ̀ ti pinnu lọ́kàn ara wa pé a fẹ́ ṣe kíni. adébí iṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ́ni ẹ ẹ ẹyìn ẹ róbì tí ń bẹ lọ́ọ̀ mi obì ayére obì ìmùlẹ̀ làásì pé wọ́n fi lé yín lọ́wọ́ ní ìsìn ẹ̀yìn méjèèjì ó gèjẹ́ bẹ́ẹ̀ bá ti wá gèjè àjẹpẹ́ ẹ ti múlẹ̀ nu ẹ ti dọ̀kan ṣoṣo àbẹ́gbọ́ ẹ ń bá ti wá wí kẹ́ ẹ mọ́ wí tẹ̀lé mi wọ́n pé èmi ngbà ngbà náà ngbà lọ ọ̀káre èmi báwo lé ọmọ gbáwo níyì. èmi délé ọmọ ọládélé. ọ̀dà báwọn ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà èyí tí mo wí náà ti dàṣẹ́ nítorí pé bí ayé ni ń bẹ lọ́wọ́ yín ìwọ́ wàá mọ́ bí ọ̀hún ní ìsìn ọ́ gèjẹ́ ọ pe orúkọ ara rẹ ọ fi ti bàbá rẹ lé ọ wà á pọ́jọ́ ọba daya rẹ kílẹ̀ ó mú ọ bẹ́ẹ̀ ni mo sì mọ̀ pé bọ́ ọba daya rẹ ò lè mú ọ ẹ ìwọ náà bàbá ti fi lé ọ lọ ìwọ náà gé obì ọ̀hún jẹ ó pe ọjọ́ ọba da ọkọ rẹ kílẹ̀ ó mú ọ mo sì mọ̀ pé bọ́ da ọkọ rẹ ilẹ̀ ó mú ọ ẹ ọya ìwọ ṣe ṣe ṣe ṣe kí. mo ṣe ìbúra fún ẹ ní èní wípé màá nífẹ̀ẹ́ títí tí ọlọ́jọ́ àfi dé láàrin èmi àti ẹ èmi fèyíṣará ọmọ àṣàkẹ́ mò ń bá ìwọ ọládélé múlẹ̀ lẹ́yìn wípé mi ò ní fìgbà kankan dà ìwọ ni màá fi ṣe ọkọ mi ọjọ́kíjọ́ tí mo bá gbìyànjú láti lọ fẹ́ ẹlòmíì kí n bá lè mọ̀. ọ̀dà abẹ́ mú wa mú wa. ẹ káre láì. ẹ jẹ́ ẹ jẹ́ wọ̀mùwọ̀mù ẹ fi tọ́ọ̀sì sódò òkun yín lọ́hùn-ún ẹ̀yin ẹ wò ẹ̀yin méjèèjì ti dọ̀kan ṣoṣo ilẹ̀ lẹ́mu yìí o ẹ gbọ́dọ̀ dalẹ̀ ara yín o ẹ kò jù bá lọ ẹ ti dọ̀kan ṣoṣo nu. dúró délé ṣé nǹkan tó ń sọ fún mi sì ni pé ìmùlẹ̀ tèmi àti ẹjọ́ ṣe ń gbà yẹn o ò tí ì bírèkì láti gbà yẹn. báwo ni màá ṣe bírèkì ṣé wo mọ̀ wípé ìmùlẹ̀ tá a ṣe yẹn tí ìkànnù wa bá bírèkì ẹ ó máa ní side effects nínú ayé wa mi ò lè break ẹ for any reason of whatsoever. wo délé dájúdájú ọlọ́run sì fẹ́ẹ́ fa nǹkan kan yọ láàrin èmi àti ẹ̀yìn ló jẹ́ ká tún fi pàdé gbọ́dá. wo sórí nǹkan gan tí èmi gan fẹ́ sọ fún ẹ nìyẹn torí pé tí ọlọ́run ò bá ní wá lò papọ̀ àtún ní pàdé ní ẹnì in fact ojú wo ò tún ní tú ara rí. yeah that's true. ẹ níbo ló ń lọ sí. èmi ń lọ sílé tèmi nìyí wọ́n ní mọ́tò wọ́n ní mọ́tò mọ́tò ní ilé ẹni wọ́n ẹ̀gbọ́n gbà pè mí pè mí ṣùgbọ́n ó kàn jẹ́ pé mi ò bá ní kẹ́ dúró bí akin lọ wo pè mí pè mí pè mí ma get back to you pè mí ṣùgbọ́n kò sí wàhálà wa ó dà ẹ̀gbọ́n. nǹkan kan tí mo kàn fẹ́ yẹ kó mọ̀ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ màá tún sọ fún ẹ kò sí nǹkan tó lè yé mi àti ṣe fi ṣe ara o òun ni màá fẹ́ and ó máa like mi ò lè fẹ́ ọ ẹni mi mi ò lè fẹ́ obìnrin wá sínú ilé mi tó jẹ́ pé at the end of the day kò ní like ẹ̀ and ìwọ náà dẹ̀ mọ̀ wípé méjì báyìí ni ìyá wa àti bàbá wa bí mi ò fi ẹ́ ṣe rárá mi ì dẹ̀ lè gbé ẹ lé obìnrin mi ì dẹ̀ lè gbé ẹ lé obìnrin kankan lọ́wọ́. same things apply yẹ eh, ẹ̀gbọ́n mi èmi náà lè fi yín ṣeré torí ẹ̀mi ò ṣe fẹ́ kẹ́ lọ bọ́ sí ọwọ́ àwọn ọmọ òṣì yẹn. anyhow ṣá mo ní láti rí fẹ́ ìṣara kí n access ẹ̀ bóyá ẹni tá a máa gbà wọlé sílé wa ni or not ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká lọ fún wọn. ọlọ́run ṣeun bíbí ah, ṣòro tí anybody tó bá gẹ̀ ṣe nínú mi mm-hmm. ẹni náà mà i'm just so happy that you're back at last ọlọ́run ṣe ọ ẹ láti join ẹ. Uh, baby mm. you see you can say that again. Mm-hmm. ṣorí èmi gan fún ara mi tí bá mọ̀ wípé mo máa lọ mo dẹ̀ máa padà bẹ́yẹn pé màá tún wá bá ẹ still looking beautiful mi ò ní believe ẹ. Um, mo fẹ́ kó mọ̀ wípé owó ènìyàn òun ló wọn lọ́wọ́n ọba o bó ṣe wọn lọ́wọ́n ọba ló ṣe ń ṣe ọlá ẹ̀. I love you. I love you more. What you see gbogbo ìfẹ́ tó fẹ́ fún mi nígbà yẹn mo ti ready láti gbà èmi náà dẹ̀ ti ready láti fífẹ́ mi fún ẹ i love you so much Fayisara and brother ó dàbí pé ẹ̀yin ni ẹ̀gbọ́n ẹ̀ tó sọ yìí pé onírúgbọ̀n bíi tèmi ẹ jọba mi bẹ̀ i love her she's my girlfriend please. Um, um, um, sweetheart eh, ìwọ máa wọ̀ ọ́ ètè kàn ṣàrà máa wọ̀ ọ́ ètè ṣùtì bá jóná fẹ́mi ṣó wà ókè jóná ṣé ó ṣìnà ni àbí nǹkan mi kí ló wá mi báyìí. <laughs> dúró wá ibo ló sọ bọ́lá lé ẹ̀ sí ibo ló wà. ìṣara long story gbogbo yẹn má wọ rí sórí now. níbo ló ti rí this very stupid person tó kọ́ ìdè barging on house without even knocking kò ní kọ́ọ̀tì at all um, sweetheart má bínú ìwọ ṣáà máa wọ tiẹ̀ máa explain gbogbo ẹ̀ fún ẹ tó bá yà fún mi. okay. ah Fẹ́mi Fẹ́mi Fẹ́mi ah sori mo fún ọ ní ìṣẹ́jú kan péré láti fi bọ́ta kúrò nílé tó o bá bọ́ta kúrò nílé mo promise ẹ pé wò ní pẹ́ lọ pápá àgbàrá bàbá lọ́jọ́ tó ti gbọ́. ìṣẹ́ra ó tẹ̀lé mi. yáà ó tẹ̀lé mi. sorry. ah can you imagine I've been running bọ oṣù wọlé lẹ. ẹ ò fi ìṣẹ́ra. Honey, Joko, Joko. Let me have this. Joko. Can you imagine? In, in, in, sweetheart, Shuri, má mind bọ̀bọ̀ yẹn o. Mi ti ẹ̀ mọ̀ bí tó ti bẹ́ wá tí olùkún lọ́rùn. Bọ́kùn tèmi àti ẹ̀dá ti jọ wà pọ̀ nígbà tipẹ́tipẹ́ nígbà tí mo ṣì wà ní school ni. Kò dẹ̀ sí nǹkan kan láàrin èmi àti ẹ̀mọ́. Mi mọ̀ bí tó ti bẹ́ wà. Ṣé o súnmọ́ wípé kò sí nǹkan kan láàrin bọ̀bọ̀ yẹn? àti wọ̀nà tó fi lè ní gods láti lè barge into us without any courtesy. my love mo understand but mo fẹ́ kó o mọ̀ yìí pé mi ò lè ever betray because mi ò ní cause láti parọ́ fún ẹ now tell me kí ni nǹkan tí um, mo tún fẹ́ kí ni nǹkan tí mo fẹ́ gbogbo nǹkan tí mo ń fẹ́ láyé mi pátápátá ló ń ṣe fún mi gbogbo àlùbáríkà téèyàn fi ń tọrọ lára ọkùnrin gbogbo ìlú wà lára ọkọ mi so àṣejù ló máa jẹ́ fún mi tí máa sọ wípé mo tún ń lo ọwọ́ tán I swear to Almighty God there is nothing between me and that guy ọlọ́run bá rí nínú kó sí kankan láàrin wa. Just because of nǹkan tó ṣẹlẹ̀ uyudum. Ǹlẹ́ o ọmọ mi. Ẹ rọra ìyá. Ẹ rí. Ó ní Bọ́láńlé ló ń jẹ́ ẹ wo ọmọ dáadáa ni. kò sí ẹ̀dìgbà tó bá sọ kí n tó mọ̀ pọ̀ mọ̀ rè ni hmm, ọmọ Bọ́láńlé gbogbo ohun tí n bá bẹ́ẹ̀ sọ lẹ́nìí kó mú ọ lára ní pẹ́kí torí panumọ́ ń bá bo wíjọ́ panumọ́ àbàwọ́n ń bá bàwọ́n fọ̀hún gbogbo nǹkan tí n bá ti bẹ́ẹ̀ sọ lẹ́nìí kó mú ọ lára ni bẹ́ẹ̀ ni ó yá tẹ̀lé mi ká lọ. ẹ ìyá ẹ ṣé kèmí náà tẹ̀lé yín. tẹ̀lé kẹ̀ kí ni tiẹ̀ ńgbò ti mẹ́rin òtútù wa ká ṣe bó ṣe ń ṣe kó lè máa rí bó ṣe ń rí kó o sì máa náwó lọ ń tiẹ̀ kódà kágbàna wọnú owó rẹ kò lè gbé e lọ tẹ̀lé ń ká lọ. pé láti bí ọjọ́ mẹ́ta tó ti ń wá mi wá tèmi náà ti ń wá ẹ wá ó yẹ kó mọ ibi tí mò ń lọ. fine ọ̀rẹ́ lèmi àti ẹ̀ but not just for the friendship alone there is more to it. ó dẹ̀ mọ̀ pé tóbìnrin bá wà tí ò bá ní adé nírí kì í ṣe obìnrin mo fẹ́ jẹ́ adé orí ẹ̀ I really love you. Um, ó fẹ́ fẹ́ mi. Yes. Èmi náà nífẹ̀ẹ́. You do? Mm-hmm. Hmm. Okay. If that's the case, tí mo sọ pé mo nífẹ̀ẹ́ mi kan lè máa sọ pé mo nífẹ̀ẹ́ lásán. I have to do something for you to know. Hmm? Close your eyes. Mm, why? Just close it. The two. Come on. Mm. Don't open. Open. <gasps> wow! <laughs> o ṣú ọ̀pẹ inú igbó yìí ni. Ah, ah. mo máa tó báyìí kí n parọ́. náà lára lọ kọ̀ǹtró yà jáde. ìwọ ni ó sì ń ṣe bí àlejò. ìyá ó mọ ọ̀gbẹ́ni dáadáa. dáadáa oníbàárà mi ni. èmi tí ẹ̀ ń wò yìí ni inspector Bọ̀dé láti Ìjọ̀bí police station ẹnì kejì mi ni Lára ọlọ́pàá ni. kí náà pé mo ṣe. ẹ ṣe nígbà tí ẹ bá dé àgọ́ wa ẹ máa gbọ́ details. Hmm, hmm. màmá gbogbo ayé mi náà ti dùbàjẹ́ ṣe rí bí mo ṣe wà ẹ jẹ́ àmọ́ àdó. <laughs> Eh, mò ń bọ̀ ẹ dákun. mama kọjá sí ẹ má try fọkọ po. lẹ́wàá máa mú mi lọ báyìí lẹ́ẹ̀ni jẹ́ ń wọlé kí n pààrọ̀ aṣọ. amẹ́sì ń lọ bóyá. ṣífù kí ná pa kí ná. màmá ẹni tí nǹkan tẹ bá sọ ń bì màmá ti jẹ́rìí ká ní ẹjọ́ ẹnì ṣó. Ah.